واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هادي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد أدوكفون ألم وبا أشي الصلاة فوى نبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري إدان لكوى لاتينو سورة النحل آية 60 أعوذ بالله من الشيطان الرجيم للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابه ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون الله سبحانه وتعالى أن للذين لا يؤمنون بالآخرة مثل الصوء àwọn tí wọn nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn àpèjúwe burúkú òun ni àpèjúwe tiwọn ẹni tó ṣe yí pé ó ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba ó ń gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba kan abẹni tó ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba abẹni tó tiẹ̀ ṣe wípé èyí tí wọ́n kà tó burú jù nínú ọmọ tó ń ṣe obìnrin òun ni wọ́n fi ń ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ń pe àwọn màláìkà wọn ní ọmọbìnrin ọlọ́run ọba ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn kan wọ́n wó sùsùn wọ́n ní àwọn ànábí ọlọ́run ọba kan ọmọ ọlọ́run ọba ni wọ́n wọ́n ní igbákejì ọlọ́run ọba ni wọ́n àbíkọ́ tí máa ké pé àwọn nǹkan mínú ẹ̀dọ́ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala onílílẹ̀dínà láyọ̀mínú nàbí àkírọ̀ tí mẹ́sàlù sọ́ọ̀ì àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí tí wọ́n ń fi nǹkan kí nǹkan ti sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní àpèjúwe burúkú ni tí ó jẹ́ titi wọn wàlílá ilmẹ́sàlù àlà ọlọ́run ọba subhanahu wa ta'ala àpèjúwe tó fi ga jùlọ ọlọ́run ọba lónìí òun lọba tó ṣe wípé nínú orúkọ rẹ̀ kò sẹ́ni tí bá jẹ́ orúkọ rẹ̀ bó ti ń jẹ́ òun lọba tó ṣe wípé nínú ìròyìn rẹ̀ kò sí ẹni tó ṣe pé ìròyìn rẹ̀ dàbí ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ròyìn ara ẹ̀ pẹ̀lú asẹ̀mí ipọba tí gbọ́rọ̀ lòun ìgbọ́rọ̀ ọlọ́run ọba ó ju ìgbọ́rọ̀ gbogbo gbọ́rọ̀gbọ́rọ̀ lọ bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí tẹ́lómi bá tún sọ tẹ́lómi ń sọ tẹ́lómi ń sọ n tí ó padà dìlé tí ẹnìkọ̀ọ̀kan wá òun náà ní ariwo ànígbọ́rọ̀ àmọ́ ṣùgbọ́n n tó lé ní bílíọ̀nù ẹ̀dá òun ló ń sọ̀rọ̀ lásìkò kan náà tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dẹ̀ ń gbọ́n tí ẹnì kọ̀ọ̀kan sọ kò sí tó pamọ́ fún èyí tí àwọn ẹranko ń sọ láàrin ara wọn ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwọlélá ilmasalu àlà àpèjúwe tó fi ga jùlọ tọlọ́run ọba ni òun ló fi ní àwọn òròyìn tó fi ga jùlọ òun ló fi ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni ọba tó lẹ́tọ̀ọ́ sí pé ká ṣe ìjọsìn fún tá a gbọ́dọ̀ fìkanú ẹ̀dá rẹ̀ wé wàhúwà al-aziz al-hakim òun náà ni ọba tó gbọngbọ́n al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ọba tó ṣe pé gbogbo ohun tó ṣe òun ló mọ̀dí tó fi ṣe wọ́n bẹ́ẹ̀ nǹkan mi lè má yá wa táwo pé bó ṣe yẹ kí nǹkan yìí lọ ni ọlọ́run ọba ló mọ̀dí tó fi ṣe ń tó ṣe bó ṣe ṣe é ọba tó ṣe pé láàyè sálọ àmà ayẹ́fà àlùwà omi saloon kò sẹ́ni tó lè bèè lọ́wọ́ rẹ̀ pé bóò ló ṣe ṣe ń tó ṣe ṣùgbọ́n tó ṣe náà ó ṣe é lè hikmatin fún òye kan fún ọgbọ́n kan tó ṣe pé lè pamọ́ fún àwa so gbogbo ẹni tó mú orogún pọ̀ mọ́ ọlọ́run ọba àbí gbogbo ẹni tó ń ròyìn ọlọ́run ọba pẹ̀lú nǹkan tí ò ní ẹ̀rí fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ àpèjúwe burúkú ni ó máa jẹ́ titi wọn tó bá di jọ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn tí ó máa dúó síbi tí ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala bá sọ kó kàwá kúnú àwọn tó ṣe pé wọn ní máa ròyìn ọlọ́wọ̀n ọba pẹ̀lú tí ó sí ẹ̀rí fún nùtírọ̀ ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ̀n ọba ń tẹ̀síwájú ó ní wàlá yóò áàkìdù láhù náà sàbí dólmíhìm tó bá ṣe pé ọlọ́wọ̀n ọba ó fẹ́ jẹ àwọn èèyàn níyà bẹ̀dólmíhìm pẹ̀lú àbòsí tí wọ́n ń ṣe ni máa táraka àléhàmí ń dáàbà ọlọ́run ni kò bá ti fi nǹkan kan lẹ̀ nínú àwọn nǹkan tó ń rìn lórí ilẹ̀ nǹkan ẹyọ kan báyìí nínú gbogbo tó rìn lórí ilẹ̀ òun ọlọ́run ò bá ti fi lẹ̀ tó ń bá ní kò ń jẹ wá ń yá pẹ̀lú àbòsí tá à ń ṣe a sọ fúnra wa ìpè àbòsí tó fi tóbi jùlọ òun náà ni kéèyàn pa nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba eléyìí ni àbòsí tí ó sí àbòsí tó jù lọ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣesí rẹ̀ ni wípé tí àwọn èèyàn bá ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ ó lè má fi ìyà jẹ wọ́n láyé ń bí báyìí ṣùgbọ́n tó bá di john gbendi alkiyama ìyá ń dúró de gbogbo ẹni tó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba torí pé ọlọ́run ọba bá àlékiọlá ó ní iná lọ aláyẹ̀kfọ́rọ̀ ayé ìṣúra kábíyì wàyẹ́kfẹ̀rù máa dúnà dàlíkà lè mọ̀ yẹ̀ṣà ọlọ́run ló ń wò ní ṣàforíjì fún pé kéèyàn ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba ṣùgbọ́n nǹkan tí ó to ẹbọ òun ọlọ́run ọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ nínú èròǹgbà òun láti ṣe àforíjì fún ṣùgbọ́n àwọn àbòsí tá à ń ṣe fúnra wa bíi kágbẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ bíi kágbẹ́sẹ̀ lé nǹkan oníǹkan gbogbo àwọn àbòsí yìí tá ń ṣe fúnra wa ọlọ́run ọba subhanahu wa ta'ala oní tó wá ṣe yí pé òun fẹ́ jẹ àwọn èèyàn níyà pẹ̀lú àbòsí tá ń ṣe lápapọ̀ ni ọlọ́ni màtàràkà aláìhàmí dáàbà kò ní kú dábẹ́ ọ̀kan lórí ilẹ̀ ànírí màálù ànírágùntàn bẹ́ẹ̀ la ànírí adìẹ gbogbo àwọn nǹkan tó ń rìn lórí ilẹ̀ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní òun ò ní fi kankan lẹ̀ kódà ọmọ ènìyàn gan ò ní sílẹ̀ ọlọ́run ọba ó pa gbogbo ọmọ èèyàn rún yóò dẹ̀ pa àwọn nǹkan tó ń wúlò fún wa nù dábàá tá à ń jẹ tá a lè máa survive lé lórí ọlọ́run ọba pa gbogbo ẹ̀ náà rún ṣùgbọ́n òun ọlọ́run subhanahu wa ta'ala òun lòun mọ ìṣe òun ọlọ́run subhanahu wa ta'ala ó ní wàlá yóò áhìdùn lọ́hùn náà sábì lólmíhìn ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى ọlọ́ni ṣùgbọ́n wọn ọlọ́wọ́ wa iṣẹ́ òun ni wípé kóun dìlé wọn títí di àsìkò kan òun ó dìlé wọn títí di àsìkò kan iṣẹ́ òun ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ni ṣùgbọ́n tóun bá ní kóun wo báwọn èèyàn ṣe ń ṣe ẹ̀ṣẹ̀ tó kò sí nǹkan ẹ̀ọ̀kan tí ó mọ abẹ lórí ilẹ̀ mọ́ òun ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fìyà jẹ àwọn apá kan àwọn èèyàn tó ń ṣe àbòsí fúnra wọn àwọn kan ó lè dìlé títí wọn di àsìkò kan gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ó ní iná lọ́ alayum lè lè zọ́ọ́lẹ̀m hata ìdá àkàdáhù lẹ́mí òfìlétò ọlọ́run ọba yóò máa lọ alábòsí lára yóò máa mú rárá nínú nǹkan tó ń ṣe inú rẹ̀ ó máa dùn yóò rò pé ó ń mékì owó ni yóò rò pé ó ń kọ́rọ̀ jọ ni hátà ìdá àkàdàhù lẹ́mí òfìlétò tọ́lọ́wọ́n bá wá gbà mú ọlọ́wọ́n bò ní filẹ̀ ọlọ́wọ́n bá yóò máa fìyà jẹ àwọn èèyàn kọ̀ọ̀kan yóò máa fi ìyà àwọn ìlú kọ̀ọ̀kan lórí ààbòsí tó ṣe pé wọ́n ń ṣe ṣùgbọ́n kí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kópa gbogbo àwọn èèyàn rún torí àbòsí tí wọ́n ń ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló ń wò ní ṣe léyìí lẹ́ẹ̀kan torí pé tóun bá ní kò ń ṣe yẹn lẹ́ẹ̀kan ni mà tára ka àlàfo àríyàmì dáàbà ọlọ́run ní kò ní sí lórí ilẹ̀ dáàbẹ̀ ẹ̀yọ̀ kan báyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tún sọnù àyà mi ó ní wàlá yóò áàkìdù lọ́hùn náà sà bí màá kásábù tóun ọlọ́wọ́n bá ní kò máa fìyà jẹ àwọn èèyàn pẹ̀lú ń tán ṣe níṣẹ́ máa tára ka aláàbọ̀ àríyàmí dáàbà kò ní sí dáàbẹ̀ ọ̀kan lórí ilẹ̀ ló fà á tó fi jẹ́ wípé àbòsítà ń ṣe kò ń ṣe wípé gbé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní ṣáì fìyẹ́ ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan àfẹnití ọlọ́run bá ṣàánú ló kù mo ti ń ṣe àbòsí mo ti ń ṣe four one nine mo ti ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́mọ́lẹ́ mi tí ìríyà kan kó ṣẹlẹ̀ sí mi ìyẹn ò túmọ̀ sí pé ń tà ń ṣe nǹkan tó dáa ni káwòye sí àwọn èèyàn kan tọ́lọ́run bá ti fìyà jẹ́ nínú àwọn tí wọ́n ṣe àbùsí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàkàdálíkà àkùdùrọ̀ bíkà ìdá àkàdàlkúrọ̀ wàyí àvọ́límà ẹ̀nà àkùdàwò alimu shadid ọlọ́run ọba subhanahu wa ta'ala ní bẹ́ẹ̀ náà ni bọ́lọ́run ọba ṣe máa ń fi ìyà jẹ àwọn ìlú lóríṣiríṣi lóníranran wọ̀nyí avọ́límà nítorí pé wọ́n ṣe àbùsí ẹ̀nà akhdawu alimu shadid ọlọ́run ní ìyẹ́ ọlọ́run ọba fún àwọn tí wọ́n ṣe àbùsí alimu ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò ní shadidun ìyà tó ṣe pé ó nípọn ní ìyà tó le koko ló fà tó fi jẹ́ pé islam ó kọ́ wa nípa wípé ta bára wọn tí wọ́n ń ṣe àbùsí a dákẹ́ lórí ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní unsur akhaka zoliman aw mazluman anabi ní rẹ mùsùlùmí rọmọ ẹyà rẹ tó ń ṣàbùsí lọ́wọ́ rọmọ ẹyà rẹ ẹni tí wọ́n ṣe àbùsí fúnra òun náà lọ́wọ́ àwọn sàábẹ́ ní hadha nansoroho mazluman èyí tí ó ń ṣe tán ṣe fún agbọ́tìyẹn ó yé wa ìyẹn fẹ́ jowó rẹ̀ mọ́lẹ̀ àdìde sí ìyẹn fẹ́ gba dúkìá rẹ̀ àdìde sí ó fẹ́ fi àjẹ́ lọ́nà àìtọ́ àdìde sí wọ̀kẹ́ ìfànà ń sọ̀rọ̀ hó dọ́ọ̀lìmọ̀ bó o tún á ran ọmọ ìyá wa lọ́wọ́ ńgbà tó bá ń ṣe àbùsí anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníta àkóso fọkànyàdé yìí ó gbà á mú lọ́wọ́ oníjẹ́ kó ṣe àbùsí yẹn torí pé tó bá ṣe kinní yẹn eléyìí ó jẹ́ nǹkan tó burú fún un ṣùgbọ́n gbà tó o bá jẹ́ kó rí iṣẹ́ òràn lọ́wọ́ náà nìyẹn òun ló fà á tó fi jẹ́ pé agbọ́rọ̀ jẹ́ni tó ṣe wípé yóò mọ ọkọ̀ ìwà àbàjẹ́ ẹlòmíà wo pé ńgbà tí nǹkan kan tí ò bá ti bẹ́ mi káwọn èèyàn mọ lọ kò kú rémi ń tèmi rárá kò ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ dákẹ́lé lórí tá a bá ti rí àbòsí tó ń lọ a gbìyànjú àti kọ̀rẹ́kítẹ̀ àfi tá a bá ní agbára àti kọ̀rẹ́kítẹ̀ lókù eléyìí ni ẹ̀kọ́ islam eléyìí ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ láàyè mi ó ní wọ́tàkù fitnatan ọlọ́run ní ẹ bẹ̀rù yà látúnṣe ìbánilẹ̀ lẹ́dínà vọ́lẹ̀mù minkum kọ́ọ̀sọ̀ ìyà tó ṣe pé tó bá dé kò ń ṣàwọn tí wọ́n ṣe àbòsí yẹn nìkan náà nìyà yóò bá ẹni tí ó ṣàbòsí òun náà nípinnu yà torí kíni torí wípé kíni kò gbá ẹni tó ń ṣe àbòsí lọ́wọ́ ó dẹ̀ ní ìkápá àti gbà abubakar rọ́dà aláwọ̀ anhu ó rí páwọn èèyàn kan káyà kan nínú alukur'an ipe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní ayé ẹlẹ́dínà amánu aleikum anfusakum láyàdúrúkú mandọ́lá ìdá tàdé ìtumù Aya tí ọlọ́wọ́n bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ara yín ó dọ̀wọ́ ara yín ẹ múra sọ́rọ̀ ara yín dáadáa láyà dòrókò mẹ́ndọ́lá ìdá àtàdé ìtò ẹni tó bá sọnù kò ní ìnira kan tí ó ṣe fún yín ìdá àtàdé ìtò ìgbà tẹ́yìn bá ti ń bẹ lórí ìmọ̀nà abubakar ọ̀dọ̀láwa ni ó ní ẹ̀ ṣe àyà yìí tú àyà yóò sọ wípé kẹ́ẹ̀mọ́ gbọ́ owó alábòsí mú àyà yìí ò sọ yí pé kẹ́ ẹ káwọ́ gbéra kẹ́ ẹ wọ àwọn èèyàn kan máa ṣe wà àbàjẹ́ torí pé mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ yí pé ìnànàṣà ìdára àwùdọ́ọ́límàn tí àwọn èèyàn bá rẹni tó ń ṣe àbòsí wàlámíyà àkóso aláyàdé tí wọn àwa gbá mú lọ́wọ́ kó má ṣe àbòsí àwùṣẹ̀ka àyà ọmọ bí ẹ̀kọ́ bí mi ẹ̀ǹdì ó ṣetán ó súnmọ́ kí ọlọ́run ọba subhana wa ta'ala kó dáyà bó gbogbo wọn sọ̀rọ̀ ló fà tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa kọ àbùsí ni a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò dákẹ́ lórí àbùsí àfi tí nǹkan ẹ bá ju nǹkan tá a lè kọ lọ tó ṣe pé àwọn tí ó ṣẹlẹ̀ sí àwọn tágbára òka ni ṣùgbọ́n àárẹ̀ èèyàn kan tí ó ṣe àbùsí fún èèyàn kan adẹ̀ níkápá àti kọ̀rẹ́kì ẹ̀ agbọ̀rọ̀ gbìyànjú àti correct ẹ̀ ṣùgbọ́n tí gbogbo wa tá a bá dákẹ́ ní àwùjọ yẹn àwùṣọ́ka àyà ọmọọmọláhùn bíi ẹ̀kọ́ bí mi ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó súnmọ́ kó dáyà bó gbogbo wọn ní àwùjọ yẹn so eléyìí jẹ́ lára àwọn ẹ̀kọ́ islam tí islam fi kọ́ wa nípa wípé àwùjọ àjọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe dáadáa sáwùjọ ni àdẹjọ fi ọwọ́ sowọ́pọ̀ láti lè ti aburú kúrò láwùjọ ni ṣùgbọ́n tí èèyàn bá wo pé kò kàn mí kò kàn mí bẹ́ẹ̀ ló ní kápá àti ṣe àtúnṣe irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ní kó nípìn bí ìyà náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó tún fún wa lápèjúwe mi gẹ́gẹ́ bó ṣe bukhari ó ní àpèjúwe ẹni tó ṣe pé ó ń dúró ti òfin ọlọ́run ọba àtẹni tó ṣe wípé òun inú ẹ̀ṣẹ̀ ló ti ń rìn tiẹ̀ inú ẹ̀ṣẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n wọ ọkọ̀ ojú omi wọ́n cast lot wọ́n mú jẹ́ láti lè mọ ibi tí ó jẹ́ sí ti àwọn kan ìgbà tí wọ́n mú jẹ́ yìí òkè ní ayé tí wọ́n ń bẹ àwọn kan ìsàlẹ̀ ní ayé titi wọn àwọn tí wọ́n láyè lókè ó yí sì fáwọn láti bomi nígbà tó ń bẹ́nu ọkọ̀ ojú omi yìí àwọn tó ń bẹ́ ń sàlẹ̀ táwọn ò bá bomi wọn ó ṣẹ̀ṣẹ̀ gùnkè wá láti wá bomi ni àwọn ń wòye pé èyí táwọn kan gba ara àwọn èèyàn kọjá táwọn ò mọ àmú wọn yìí àwọn ò ṣe dábì kan lu nísàlẹ̀ lọ́dún àwọn náà tómi ó lè mọ wọnú ọkọ̀ ojú omi pẹ̀lẹ́lẹ́yìí àwọn ò ní mọ rìn púpọ̀ bákan náà àwọn òtún ní mọ kóṣùtà bá àwọn tí wọ́n ń bẹ lókè anabi sọlọ asálàm ní àpèjúwe ẹni tí ó ṣàbùsí àti ẹni tó ń ṣàbùsí lélẹ̀ anabi sọlọ asálàm ní tí wọ́n bá gbá wọn mú tán àjẹ kan ṣe tán ní kò sí tó jọ gbogbo wọn wọn ò jọ là ni ṣùgbọ́n tó bá wo pé ṣe bí ráìtì wọn ni tọ́jẹ́ kan da ọkọ̀ ojú omi yẹn lu lábẹ́ anabi sọlọ asálàm ní halaku jamian gbogbo wọn ò jọ parun náà ni òun ló fà á tó fi jẹ́ pé à ń fọwọ́ lẹ́rán ká ní kó kàn mí níta bá lè ṣe látúnṣe ọ̀ràn yẹn ni fún wa láti ṣe tá a bá ṣe eléyìí yóò jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa òun ló fà á tó fi jẹ́ pé gbogbo ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún ní ìmọ̀ ẹ̀sìn mọ̀ dandan ni fún un láti ṣàlàyé fún àwọn èèyàn nítorí ọba sọ ni láti lè mórí bọ́ níbi ìyọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe wípé yóò mọ̀ ṣẹlẹ̀ sí àwọn tó ṣe wípé wọ́n kọtí ikún tí wọ́n dẹ̀ ṣorí kunkun tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kò ń wò pé èbé mi kúkú ń ṣe dáadáa ń tèmi àwọn ọmọ mi mò ń tọ́ wọn dáadáa mi nídìí àti ṣe wáàsí fún àwọn èèyàn òun náà nípìn nínú ìyá wọn ṣùgbọ́n tó bá ṣe wáàsí fún wọn ó ti bọ́ okùn lọ́rùn títí ẹ̀ ó ti ṣe ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó lábọ̀ ọlọ́rùn òun ló fa tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ ń pa àwọn tí wọ́n ń ṣe wáàsí àbáwọn tí wọ́n mú òdodo ọlọ́ni iná lẹ́dínà yàtúmùnà má anzalna min albayyana tuwal huda min ba'di ma bayyana ulin nasi fil kitab ulaika yal'anumullahu wa yal'anumul la'inu ọlọ́ni gbogbo àwọn tí wọ́n mú òdodo tán wá dọwọ́ bò bí a torí yòdò yìí di ayé kan ní òjé kan lè sọ tó jó òdodo fún àwọn èèyàn lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́wọ́ bá ti ṣàlàyé rẹ̀ ní nǹkan tó clear nínú tíra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní tó yẹ kó ń sọ kó so òdodo ó ń torí ìjẹkújẹ ó ń torí nǹkan tí ó gbà ó ń dọwọ́ bo òdodo yẹn ó ń torí pé wáàsí tó ń wó ṣe yóò bá àwọn olówó kan wí yóò bá àwọn ọlọ́lá kan wí ó ń dọwọ́ bo ọlọ́ni ula ìkàyẹ́lá anúmùlá àwọn ẹni wọ̀nyí ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́ọ̀bá yóò máa bá wọn wọ̀nyẹ́ làánú mu là inú bákan náà gbogbo àwọn ṣẹ́bi-ṣẹ́bi yóò máa ṣẹ́bi lé wọn torí pé wàláhì làdìm tá a bá dúró ti òfin ọlọ́wọ́ba àwọn ẹranko tí wọ́n ń bẹ láwùjọ wa àmọ́ ní ìgbádùn lára wọn àwọn ẹranko tí wọ́n ń bẹ láàrin wa àwọn gbọ́n mọ fíìlì pé àwọn èèyàn wọn dúró ti òfin ọlọ́wọ́ba ṣùgbọ́n tó bá ṣe wípé àwọn èèyàn ò dúró ti ọlọ́wọ́ba wọn dúró tí òfin ọlọ́wọ́n bá wọn dúró tí ọ̀rọ̀ náà muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹranko tó ń bẹ láwùjọ náà wọn ò mọ̀ ní fílìn rẹ̀ torí náà àwọn tí ó mọ kó ìnira àbí tí wọ́n mọ rí ìnira látara ìdódédé àwọn èèyàn kọ̀ọ̀kan láwùjọ gbogbo àwùjọ ni tẹ́ ẹ má wọn dábàá tí wọ́n ń bẹ́ ń bẹ́ òun ló fà tó fi jẹ́ pé àǹfààní jẹ̀mọ́ ó ju àǹfààní aládàáni lọ ló fi jẹ́ pé gbogbo wa agbọ̀rọ̀ pàwápọ̀ láti lè máa fi òdodo rinlẹ̀ agbọ̀rọ̀ pawọ́pọ̀ láti lè máa ti àbòsí kúrò torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ọmọ ènìyàn à ń ṣe àbòsí púpọ̀ nú àwọn àyàtà ti kà fúnra wa lákàtúnkà ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa àtàkùnmí kúlì máa sa altumuhu gbogbo ń tẹ́ ń béèrè òun ọlọ́wọ́n bá fún yín nú ẹ̀ bóun ò bá fún yín gbogbo ẹ̀ nítorí ọgbọ́n kan tí ò yí ẹ̀yin àwọn nǹkan tẹ́ ń béèrè òun ọlọ́wọ́n bá fún inú gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa in ta ọdún ní ìmọ̀tálà ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá lé yín lórí tẹ́ ẹ bá ń ṣunkarẹ̀ látò sóhà ọlọ́wọ́n ní tẹ́ ẹ lè ka ṣùgbọ́n ọlọ́wọ́n bá ní inel insana lazolumun ọlọ́wọ́n bá ní ọmọ ènìyàn alábòsí ńlá ni kafarun aláìmórí dẹni so àbòsí yìí ìtọ́lọ́wọ́n bá fi ròyìn wá ni ká máa ṣe àbòsí fúnra wa ká máa ṣe àbòsí fún ọlọ́run ọba subhana wa ta'ala tó dá wa ẹ̀tọ́ rẹ̀ ànígbé fún èyí tá ìgbòfin lọ́dọ̀ ọlọ́run ọba òfin tí ọmọ ènìyàn gbẹ́ wá ṣe òun làá mọ̀ kúlé lórí ẹ̀rẹ́ lómi tó péré ní mùsùlùmí àti sọ wípé àní tó ń bẹnu kúránì ní ó ṣòro fún ṣùgbọ́n ó lè máa pariwo káàkiri pé tó ń bẹnu constitution ni tá bá sọ fún ẹlòmíì wípé òkè mú kanú méjèèjì constitution ti nàìjíríà kọ ni àbí tìlú kẹkọ àbí òfin àwọn bàbá wa lélẹ́yìí òfin ọlọ́wọ́ bá ni mú kan bẹ́ẹ̀ ẹlòmíì yóò wò ó yóò padà prefer pé kó ń lọ pẹ̀lú òfin bàbá yóò padà prefer pé kó ń lọ pẹ̀lú òfin àdúgbò yóò padà prefer pé kó ń lọ pẹ̀lú òfin ìlú kò bá jẹ́ pé kí ni ó takò òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ayu zulmin ahadum min ada àbòsí wo ló ju eléyìí lọ ọlọ́wọ́ ọba tó dá wa tó ní ẹ̀mí wa ọba tó ṣe póun náà ló ní kápá ọba tó lè gbé ẹ̀mí wa ń gbà tó ó ń pàṣẹ àṣẹ rẹ̀ ní à ń fi àṣẹ tí ọmọ ènìyàn gbé wa tó gbé kalẹ̀ àfi ń gbá àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala dànù ọlọ́ni wà láwùú àhìdùláhùn náà sá bẹ́ẹ̀dọ́lmìhìm ọlọ́ni tó ń bá ní kó ń fi àbùsí tí ọmọ ènìyàn ń ṣe tó ń bá ní kó ń fi jẹ wáyà ọlọ́run ọba ni mà tàràkà àlẹ́yàmí dáàbà kò sí dáàbẹ̀ ọ̀kan tí ó ṣekú lórí ilẹ̀ torí pé kí ni alábòsí ni ọmọ ènìyàn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wàhálà kìnnì ọ̀hírùhùm ilẹ̀ ajẹ́lẹ̀ musamma ṣùgbọ́n wọn ọlọ́wọ́n bá òun ó máa lọ ọmọ ènìyàn lára títí di àsìkò tí òun ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí òun ti fi ètò sí fàyídà jẹ́ ajẹ́lẹ̀ ohun ọlọ́run ní àsìkò tó yẹ kéńkálukú ó fayé tó bá tó ọlọ́run láyé sọ àkèrò náà sáà ní tó kéré jù ní ìṣẹ́jú ọlọ́run ọba ní kò lè dìlé wàlà estekdemoon bẹ́ẹ̀ ni wọn lè kanjú kọjá àsìkò tí ọba ti ń bẹ fún kálukú òun ló fà tó fi jẹ́ pé àárín yìí ń gbọ́dọ̀ gbé dáadáa ni nípa wípé bá a ṣe dáadáa á kúrò láyé bá a dẹ̀ lé la fẹ́ máa ṣe á kúrò láyé náà àwọn tán ṣe aburú síwájú wa náà dà gbogbo wọn náà ni wọ́n ti lọ gbogbo wọn làwọn èèyàn ń sọ̀rọ̀ ń pa wọn àwọn aburú tí wọ́n ṣe fìràún dà bóni fìràún wà bóni kọrùn wà bóni namrudu wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tí wọ́n ṣe aburú tí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ wọn fún wa àbí anabi muhammad sallallahu alaihi wa sallam sọ ń pa wọn fún wa kálukú tí àsìkò ẹ bá tó kò sí tó lè yẹ kò ní lékún bẹ́ẹ̀ ni kò ní dínkù ó ń kálukú wa àfi wò ó pé kò sí ń ta ṣe tó ṣe pa àṣepamọ́ o àbí tó ṣe pé a ṣe tó ṣe pé kíní yìí kò wá síyà fún amóríbọ́ ń bẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó mọ gbogbo ẹ̀ ìkànnú àwọn poetsi larubawa ó ń sọ ó ní wà má ẹ̀ńdà mìíràn min khali wà ń khala a tàkfà alẹ́nàṣì tó ìlàmù ọlọ́run ní ní tó bá ṣe pé ọmọ ènìyàn ó ní àwọn ìwà kan bó tilẹ̀ wù kó rò pé ìwà yìí pamọ́ fún àwọn èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ o n tó bá wù kó máa ṣe lẹ́yìn kó máa ṣe ní pamọ́ kó máa ṣe níbi táwọn èèyàn ti rí ọlọ́run ọba subhanahu wa ta'ala orí gbogbo nǹkan pátápátá so ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba ń sọ fún wa nípa wípé wàláàkìn ṣùgbọ́n wọn ọlọ́run ọba yuakhiruhum ila ajalin musamma òun dìlé ọmọ ènìyàn di àsìkò kan ni fàyídà já ajaluhum àsìkò tó yẹ kí n kálukú ó jẹ́ pé ọlọ́wọ́n ọba tó bá tó láyẹ̀sítà àkèrò na sàátàn wà láyẹ̀sítà àsìkò kan ò lè dínkù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè lékún so eléyìí sọ fún wa bàrà lábòsí ẹ̀jẹ̀ ká gbìyànjú àti kọ́ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó gbó òfin ọlọ́wọ́n ọba yé tá a bá kọ̀ tá a kọ́ tá a dẹ̀ ní ìkápá àti kọ́ àwa náà ó nípin nínú ìyá rẹ̀ ìgbà míì ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala a fi ìyà jẹ ẹni tí ó ṣe àbòsí ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó kọ̀m̀pẹ́sẹ̀tì rẹ̀ pẹ̀lú ẹ̀sán tó pọ̀ tó bá di jọ́ngbìn dàlkìyàmà that is ká ní àwọn èèyàn ń kọ ìwà àbòsí wọ́n ń kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn ìgbà tí a wá dé ìyá tún wá tọ́ sí àwọn tó ṣe pé wọ́n bá wọn ṣe àbòsí tó tún wá ń sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala a máa fún wọn ní ẹ̀sán tó pọ̀ lórí eléyìí eléyìí ló fà tó jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ ó ní tó bá ń di ọwọ́ kan yẹn ayé àwọn kan ó gbéra wọn ò láwọn fẹ́ wá wú kaaba àwọn tí wọ́n gbéra tán láwọn fẹ́ wá wó yìí nítorí pé kí ni nítorí pé èèyàn kan sá wọnú kàábà tí wọ́n ṣe àbòsí kan fún wọn wọ́n á wó pé táwọn ó ṣe náà ni pé káwọn wó kàábà ibi tí wọ́n bá ti ń bọ̀ wá ọlọ́wọ́n bá wa ta'ala yóò pa gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ọ̀nà yẹn ó pa wọ́n run ilé ó gbé gbogbo wọn mìí ìyàwó aisha radiyallahu anha ó wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam pé irú òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ń bẹnu àwọn tán rìn bọ̀ wá ẹni tó ṣe pé òun ò mọ́wọ́ mẹsẹ̀ ẹni tó ṣe pé òun kàn rìn lọ ti ẹni òun travel ti ẹni anabiwa muhammad sallallahu alaihi wasallam ni yab'athuhumullahu ala niyyatihim ọlọ́wọ́n ọba yóò gbé ẹnì kọ̀ọ̀kan dìde lórí àníyàn rẹ̀ so wáyé lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò compensate wọn irú ẹ̀ náà ni ntí ọlọ́wọ́n ọba sọ nípa pé wàláwù yóò áhìdù lọ́hùn náà sàbí zolmihim àtàrà kàlẹ́ àmì dáàbà tó bá ṣe pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó fẹ́ fìyà jẹ àwọn èèyàn bó ṣe yẹ kó fi jẹ wọ́n ni dáàbà kan ò ní ṣẹ́kù lórí ilẹ̀ àtẹ̀yẹ ní àtẹranko náà àwọn ẹranko yìí ò ṣe lọ́wọ́n ọba ń tiwọn ṣùgbọ́n kí ló fà tọ́lọ́wọ́n bó fi pa wọ́n run tí ó mú wọn kúrò lórí ilẹ̀ ìdí tọ́lọ́wọ́ bóyá pa wọ́n run òun náà ni kó máa jẹ́ ìyà fún àwọn wọ̀nyẹn dẹ̀ yóò dẹ̀ máa jẹ́ iṣẹ́ ńlá yóò máa jẹ́ nǹkan tí àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn máa gbalada lé lórí pàtàkì jùlọ tó bá ṣe pé àwọn èèyàn tán wà involved àwọn náà ń kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn òun ni aya tí a sọ fún wa pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n tẹ̀kù fitnatan látùsíbánà lẹ́dínà zọ́lẹ̀mù minkum khassa ọlọ́ni ẹbẹ̀rù fìtínà tó ṣe pé tó bá dé àwọn èèyàn tó ṣe pé wọ́n ṣe àbùsí nìkan nu yín kọ́ ni fìtínà náà bá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n yẹ́jọ́ alúna lillahi máa yẹ karahun àwọn èèyàn tá à sọ yìí ọlọ́run ni wọ́n fi ń ti sọ́dọ̀ ọlọ́run ọba máa yẹ karahun ní tí àwọn gan wọ́n ní ìkórira fún pé ká fi ti sọ́dọ̀ àwọn bí ká fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba ọmọbìnrin tí àwọn ní ìkórira rẹ̀ ọlọ́wọ́ba subhana wa ta'ala ni wọ́n fi ń tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́ba wọ́n ń pe àwọn màláìka ọlọ́wọ́ba wọ́n ń pe wọ́n ní obìnrin ọlọ́ni wọ́n tẹ́sí fún alsinatu mulkabib ọlọ́run ni wọ́n ń parọ́ ọlọ́wọ́ba subhana wa ta'ala ni wọ́n ń parọ́ mọ́ ọlọ́wọ́ba annalawumul husna ipe dáadáa ó jẹ́ ti tàwọn báwọn ṣe jẹ́ kẹfẹ́rí tirẹ̀ muhammad sọ fún àwọn ìpè kẹfìrí làwọn tó ń sọ yìí pé àwọn òsì lórí ojú ọ̀nà àwa tó fi ń sọ̀yà à ń fọwọ́ sọ̀yà fún ẹ yìí pé tó bá di ọ̀dọ̀ ọlọ́run ọba annalawumul husna ìpè dáadáa yóò máa jẹ́ titi wa ìgbà míì ẹni tí ò ní kan ṣe ẹni tí ò dúró déédéé òfin ọlọ́run ọba ń tó clear dáadáa ni ṣùgbọ́n bó ṣe clear tó ẹlòmíì ó sì mọ wò ń wo pé kí ni bóun ò ṣe mú iṣẹ́ tóun ò dúró tì aláwọn nípò wájú ọlọ́run ọba eléyìí ni ohun mìíràn ti ìtàn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nusratul kaf nípa àwọn ọ̀rẹ́ méjì tó ṣe pé wọ́n ní ọgbà oko ìkànnú wọn ìgbà tó rí ọgbà oko rẹ̀ torí pókún bẹ́ẹ̀ ni ó jẹ́ ẹni tó ṣe àbùsí fún ẹ̀mí ààrẹ ọlọ́wọ́n bá ní wàdákàlà jẹ́ nẹ́ta wọ̀wọ̀ vọ́ọ̀lìmù linafsi ó wọ ọgbọ oko rẹ̀ ó rí bí ọgbọ oko ṣe kún ọlọ́ni alábùsílẹ̀ ló jẹ́ fún rẹ̀ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni ó wá ń sọ wípé má àdúnnù àǹtẹ̀bídà àdì abàdà ibi tí ọgbọ oko mi tó tóbi tó eléyìí ni kò sí àgbàná kò sí parun kan tó lè wọnú eléyìí eléyìí ni tó ń sọ ó ní wàlẹ̀ yín rojọ́ ètò ìlà rọ́bì tí n bá tún kúrò láyé tí mo padà sọ́dọ̀ ọlọ́run ọba làjìdánná khairan min amunkọlaba n tí màá tún pàdé lọ́dọ̀ ọlọ́run ọba ó tún ju eléyìí lọ ọlọ́run ọba ròyìn pé ọwọ́ zọ́ọ́límù linafsi alábòsí ni ó so bẹ́ẹ̀ lẹ́lòmíì ṣe máa ń gbàtàn jẹ́ tó ṣe pé ìwà àbàjẹ́ ni ó máa wù inú rẹ̀ ó dẹ̀ tún ẹ̀mí rẹ̀ ó tún balẹ̀ nípa pé kí ni lọ́dọ̀ ọlọ́run ọba o dáadáa ni tòun ó jẹ kò síyà níbi ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba mú àpèjúwe tó pọ̀ wá nú alukur'an àwọn kẹfẹ́rí láyà ní muhammad sallallahu alaihi wa sallam wọn ní muhammad tó wáyé pé n tó ń sọ báyìí báyìí ni àwa rà á ṣíwájú rẹ̀ bẹ́ẹ̀ náà ni tí àwọn ẹni wọ̀nyí sọ ọlọ́ni subhanahu wa ta'ala òní wà tẹ́sífù alsinatumul kadhib ọlọ́ni àwọn wọn ohun ròyìn àwọn àfáà ní ọ̀nà láti sọ pé wọ́n ń parọ́ ní irọ́ tí ó le koko òun ni eléyìí wàtẹ́sífù alsinatumul kadhib ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni wọ́n ń parọ́ annalawumul husna ipe dáadáa jẹ́ tàwọn ọlọ́ni lájàrà mà annalawumul nar ọlọ́run ní tó rinlẹ̀ ni wípé iná ni titi wọn wà annalawumul fortune àti pé kí ni inú náà yìí wọ́n jù wọ́n sínú rẹ̀ lára àwọn tí ó kọ́kọ́ mọ ọwọ́ náà ni wọ́n. jẹ́mọ́ n tí à ń sọ fúnra wa ni pé ẹ mọ̀jẹ̀ agbátàn jẹ ẹni tó ń sin lọ́hún ó mọ̀ pé òun sin lọ́hún bó tiẹ̀ jẹ́ pé kí ni ẹni tó ń sin lọ́hún tó mọ̀ pé òun sin lọ́hún ntọ́lọ́wọ́n bá pa aláṣẹ tó ń mú lò ẹ̀rú tún bá a gan ìpèsè òun rí ṣe ṣùgbọ́n ẹni tó ń sin lọ́hún mọ̀ pé òun ṣe ntọ́lọ́wọ́n bá ní kò ń ṣe ṣùgbọ́n ẹrù ó máa bá yí pé ṣé kí ni òun rí i ṣe tó bọ́ lọ́wọ́ bá ṣe ní kóun rí i ṣe bó ṣe ní kóun ṣe é ó ní ìyá wa Aisha radiyallahu anha ngbà tó káyà tí ọlọ́wọ́ bá ní walladhina yutuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un àyà tí ọlọ́wọ́ bá ní àwọn tó ṣe pé n tó yẹ kí wọ́n ṣe wọ́n ń ṣe é ṣùgbọ́n ọkàn wọn tún gbọ́n rìrì nípa wípé a mọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba ó wá ní ìrì òjíṣẹ́ ọlọ́run ọba ṣé àwọn tán ń ṣe zìnà tán ń jalè tán ń ta tẹ́tẹ́ tán jẹ́ mùsùlùmí ṣáwọn ni wọ́n mọ̀ gbọ̀n rìrì látara nǹkan tán ṣe yìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe ń bẹnu sanu tirimizi ó ní kò ń ṣàwọn yẹn lọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá ń sọ ní alẹ́dínà yasumun wayusolun wẹtasọ́dàkùn àwọn tó ṣe pé wọ́n ń kírun wọ́n ń gbáwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń yọ zàkọ owó wọn wàyàkàfúnà aláyùtàkọ̀bálàmínhùn ṣùgbọ́n ẹrù ń bà wọ́n ṣé ọlọ́wọ́n bó gbà ń táwọn ń ṣe yìí lọ́wọ́ àwọn. eléyìí dẹ̀ ni ntúyẹ jẹ́ attitude mùsùlùmí kò ń ṣe ni tí ó fọwọ́ sọ́yà táwa bá dọ́dọ̀ ọlọ́wọ́n báyìí báyìí báyìí báyìí ni tó ń bẹ fún wa torí kí ni àṣe gbogbo tọ́lọ́wọ́n bá ní kò ta ló sọ fún ẹ pé orí ṣe kámọ́ àti ìsọ ẹni tó ṣe pé ìtọ́lọ́wọ́n bá ní ká ṣe ó ti ẹ̀gbẹ́ jù sílẹ̀ pátápátá ni ṣùgbọ́n òun ni ó tún máa fọwọ́ sọ́yà ìpè wàlẹ́ ìròjọ́ ìtúwìlẹ̀ rọ́bì la àṣìdánná xeyran ni àmúkọlàbà ni táwa bá dọ́dọ̀ ọlọ́run ọba kéèsì ti tiwa kéèsì tó ti parí ni ẹlòmíì ó mọ tara ẹlòmíì ó mọ aljanna fún àwọn mùrídì rẹ̀ ẹlòmíì ó mọ sọ fáwọn tí wọ́n ń tẹ̀lé àwọn sùfáyò tó ń tẹ̀lé ojú tó bá rí mi ò ní wọná ṣẹ̀bá àwọn ojú kan náà rí adébí muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ ń pa wọn ìpèsè yẹsùlá náírà ń dá talab ṣebí àwọn ojú kan ni wọ́n rí anabi muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n tún ràn án lọ́wọ́ gan bí ọ̀nkùnrin abu talib tó dìdì ń sọ ipe wàlàkọ̀dà alimtu bi anna dina muhammadin min khayri adiyani albariyati dina mo mọ̀ wípé ẹ̀sìn tí mo ń mọ̀ gbé wá kò sẹ́sìn tó dáa tó ṣùgbọ́n kò ṣe é ó dẹ̀ kú lórí ṣe kẹfẹ́rí subhanahu wa ta'ala ó ní kó mọ ọjọ́ mọ náà ànábì banújẹ́ lórí eléyìí pẹ̀lú gbogbo èyí náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam ipe innaka la tahdi man hababta walakin allah yahdi man yasha má bànújẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ o lè fẹ́ ẹni tó wù ẹ́ mọ̀nà ẹni tó bá ń bẹ nínú èròǹgbà ọlọ́run ọba ní mọ̀nà ẹni tó ń bẹ nínú èròǹgbà ọlọ́run ọba láti mọ̀nà ni ó mọ̀nà ló fà tó fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ ni tí ó farabalẹ̀ nítorí wọn bá ní ká ṣe mọ́ fojú kéré wẹ mọ́ wò pé mo ti ṣe àwọn àmọye iṣẹ́ èyí tá a ṣe yìí náà tó wa lẹ́sìn ààyè gbọ́dọ̀ ṣe léyìn náà kó mọ́ rí nǹkan wájú ọlọ́wọ́n ọba ntọ́lọ́wọ́n ọba ní ká ṣe ká ṣe ntóní ká jìnà sí ká jìnà sí kó máa di wípé àá mọ̀ fojú kéré àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ní ká ṣe àbí máa fojú kéré àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ní ká jìnà sí tí kéèsì yóò fi wá di ti ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni wọ́n tẹ́sí fún alsina tumul kadib àwọn ohun ròyìn irọ́ ìtumọ̀ eléyìí òun náà ni pé wọ́n ń pa irọ́ tó bá fi lè di pé àwọn èèyàn ń ròyìn irọ́ ni ó túmọ̀ sí pé nǹkan yẹn ti dé ògóngóró lárúbáwá máa lò wọ́n á ní appearance rẹ̀ ní wọ́n ní suratuhu tesiful jamal appearance rẹ̀ ni ó ròyìn ẹwà ìtumọ̀ rẹ̀ ni pé ó rẹwà bọ́áyà ìtumọ̀ rẹ̀ nìyí ọlọ́run ọba ni wọ́n tẹ́sífọ́ alsinatumul kadhib wọ́n pa irọ́ annalawumul husna ipe dáadọ́ tún jẹ́ tàwọn tó bá di john gbendi alkiyama ọlọ́run ọba subhana wa ta'ala fi rinlẹ̀ fún wọn pé lájàràmà ọlọ́run ní òdodo ní ntórinlẹ̀ ní annalawumul nar ìpè iná ni ó jẹ́ titi wọn wò anahum mufrotun àti pé àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala àájú wọn sínú náà ni abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala in tí ó kó ẹnì kọ̀ọ̀kan wá sínú máa parọ́ mọ́ ọlọ́run ọba in tí ó kó ẹnì kọ̀ọ̀kan wá sínú ìfi ọkàn balẹ̀ kí ẹ̀mí balẹ̀ lórí àwọn iṣẹ́ tá a ṣe nípa pé eléyìí náà tó abẹ́ni tí ẹ̀mí rẹ̀ tiẹ̀ balẹ̀ lórí àìní nǹkan níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́ gbé àdánwò náà kan ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi fún wa ní òdodo kó fún wa rí ní òdodo kó dẹ̀ ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi rọrùn wa ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí i wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbi ajma'in subhanaka la humma wa bihamdik ashadan la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh